ọlọ́run ọba ní innal ladhina la yarjuna liqa'ana ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọn fẹ́ pàdé wa dáadáa waradu bil hayati dunya gbogbo àwọn tá a wí yìí wọ́n yọ́nú sí ètò ayé watma'annu biha wọ́n sì wáá jòkóta yé walladhina hum an ayatina gafilun ọlọ́run ọba ní wọ́n kẹ̀yìn sí àyà wa àti bọ̀tán wọn padà bàjẹ́ ni torí pé ilé ayé ó ti gba ìtọ́jẹ́ kí wọ́n ṣe lọ́wọ́ wọn níparí òun náà ni àdúà li khatima ká máa ṣàdúrà fún husni khatima nínú àdúrà tá a máa ń ṣe a'udhu bika min fitnatil mahya wal mamati ọlọ́run ṣọ́ mi níbi fìtínà ìṣẹ̀mí àti fìtínà kú allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala dinik wọ́n ọlọ́run ọba ọba tí máa ń yí ọkàn mọ́sá yí ọkàn mi síbi dáadáa nínú àwọn àdúrà tá a máa ń ṣe tawaffani muslima wa alihikini bisalihin tí anabi yusuf ṣe ọlọ́run pa ní àwọn àmì tó jẹ́ pé tá a bá ti rí i lára ẹni tó kú ká gbà pé ọlọ́run ní kọ́ láti bọ̀ tá dáadáa alákọ̀ọ́kọ́ mbẹ́ òun náà ni anutuku bi shahadati indal maut kéèyàn orí láìlá ilà láwù pè kó tó di pé ẹ yóò kú ó pe láìláha ìlàlá láìláha ìlàlá ó sì kú lérí láìláha ìlàlá tí ó pè kú ó ń tọ̀ láti bọ̀ tá dáadáa gbogbo ẹ̀yin ẹbí fámìlì ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ bá dunnú anabi ni man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna gbogbo ẹni tó bá wí la ilaha illallah gbẹ̀yìn tó bá fi jáde láyé ẹ yóò wà aljanna alimoto ala akida ni wọ́n sọ kó kú lérí akida ó lè rí la ilaha illallah wí tó bá ń ṣẹbọ kọrọrùn tọ́mọ́lẹ́ nìkan yín ṣẹbọ wá wí la ilaha illallah ọ̀yà ti túbá láàrin wọn àtọ́lọ́n kí màláìka kó tó yọjú ni kò possible ó lè ti túbá láàrin wọn àtọ́lọ́n tẹ́yìn ọmọ lẹ́yìn náà alimọ́tò bẹ̀rọ̀ṣì alìjẹ̀bìn òun náà ní kẹ́rí ẹnìkan tó kú ó kú tágbàrà báyìí ẹ wá rí i pé wájú rẹ̀ báyìí oògùn wà mẹ́ wájú báyìí kọ́lọ́mọdé àti lọ nísìkọ́ sànù wa ẹ wá rí oògùn mẹ́ báyìí nígbà tí ó kú gbàrà wọ́n ní ẹ mọ̀ pé ó kúkú ó ní usunu khatima ó kú re ànábì ní mọ́tò lè mú mi ní bẹ̀ àárọ̀ kìlì jẹ̀bìn olùwàgbọ́ òdodo tẹ́fì mọ̀ la oògùn kó oògùn wà níwájú ẹ̀ báyìí èèyàn oògùn wájú ẹ̀ ẹ má bá yọ ẹlẹ́ẹ̀kẹta àlùmọ́tò lẹ́lẹ́tàlẹ̀ jùmọ̀ àwọn nahara jùmọ̀ kéèyàn ó kú níjọ́ jimá àbí lóru jimá ẹni bá kú níjọ́ jimá àbí lóru jimá ọlọ́wọ́n bá àlá tó bá jẹ́ mùsùlùmí ni o ọlọ́wọ́n bá àlá ọ̀pá dáadáa máa mi mùsùlùmí yẹmútu yọmọlẹ̀ jùmọ̀ ànábì ní mùsùlùmí tó bá kú níjọ́ jimá àwọn lẹ́lẹ́tàlẹ̀ jùmọ̀ àbí lóru jimá mọ́júmá ilà wàkọ́wọ́láhùn fitnatal qabr ọlọ́wọ́n ò ní jẹ́ jìyà sàárè ìyà sàárè ò ní jẹ́ tó jẹ́ mùsùlùmí ọlọ́run tó fi ọjọ́ ọkú rẹ̀ síjọ́ yẹn ó ti ọlọ́run bá fún yín ní àmì ni pé ó láti bọ̀ tán dáadáa alistishahadu fi sáàtìlì kìtàl fi sabilillah kéèyàn ó kú lójú ogun ẹ̀sìn ẹni bá kú lójú ogun ẹ̀sìn pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ọba ó láti bọ̀ tán dáadáa aṣọ̀wádáwò hamsa àwọn nǹkan bẹ tí wọ́n máa ń kúkú tó gbóná ikú ṣàyídì níkú tiwọn náà anábì láwọn márùn ni alimatoon ẹni tí ó àrùn tọ́hún àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ sílùú tó wá bá a lọ ìyàwó Mu'azu bun Jabal ìyàwó àkọ́kọ́ àti ìyàwó ẹ̀kejì níjọ́ kan náà làwọn méjèèjì kú níjọ́ kan náà làwọn méjèèjì kú àrùn àjàkálẹ̀ kan ló ṣe kíni ìlọ́pa wọn irú àwọn méjèèjì ń sìn ẹni tí tọ́hún bá ti pa bíi kòrónà yẹn ẹni tó bá ti pa confam kòrónà ni o èsì manufacture o tó bá pa àyàn lóòótọ́ àjàkálẹ̀ àrùn tó ń gbàlú kan ẹni bá ti bá àrùn yẹn lọ tó bá jẹ́ mùsùlùmí ó láti bọ̀ tán dáadáa ànábì ní alimabutun ẹni tí inú run ọlọ́sà ni kánsà ni inú sà ni ọ̀dà aláàmú ló fi kú lérí ẹ̀ ẹ ẹ má bàa dunnú ipe àárẹ̀ inú inú lọ pariwo tó fi ṣe kínní tó fi dákẹ́ ẹ okùnkùn ṣẹ̀yìn àti bọ̀tán rẹ̀ da wàlúgárì ẹni tí ọbọ̀sómi ọbọ̀sómi lọ́ba gbómi lọ ẹni bá gbómi lọ ó kú dáadáa wàsọ ibú alhad ẹni tí ilé wó pa ilé wọ́ pa ẹni bá ti kú sábẹ́ òrùlé <laughs> àbí àpáta kan sí oyè ó sílù lérí ara ibẹ̀ ni àwọn afáàfin accident bọ̀ torí accident ò ní ṣẹlẹ̀ àfikọ́ débi kankan gbá nkankan wọ́n ní ẹni bá ti kú bẹ́ẹ̀ ẹ̀ máa bá dùn lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà wa shahidu fi sabilillah ẹni tó kú sójú ogun ẹ̀sìn ọ̀lẹ́lẹ̀ karùn-ún nínú rìwáyà mi alharq ẹni tí iná jó iná jó pa mọ́tò jóná òun náà wá jóná má mọ́tò àbí ilé jó ó wá jóná má ilé àbáwọn èèyàn wọn dáná sí la láì ṣe pọ́ṣẹ̀ ẹni yìí wọ́n ní ó kúkú ṣàyédi ànàfàṣà ẹni tó bímọ tí ẹ̀jẹ̀ bímọ ò tí ì dára rẹ̀ àbí olóyún tó kú tó kú nítorí ọmọ tó wà nínú ẹ̀ ọmọ yẹn lọ ní sábàbí ikú ẹ̀ ó bímọ yẹn tán ẹ̀jẹ̀ ọ̀dá lọ́ba jáde láyé ànábì láwọn yẹn wọ́n láti bọ̀ tán dáadáa sallallahu alayhi wa sallam lẹ́yìn náà thanau nas ala almayit kéèyàn okú ká máa wá ròyìn dáadáa ládùúgbò pé èèyàn dáadáa ni èèyàn dáadáa ni èèyàn dáadáa ni wọ́n ní àpẹẹrẹ àti bọ̀tán dáadáa ni torí téèyàn bá ka àyà èèyàn ò lè kẹyìn tó bá àyà tí wọn ò lè sọ fún wọn pé olórí ibú ni ọ wọn sọ lẹ́yìn rẹ tó kú ọwọ́ adé àdìláyé wọn pé olóríire lọ a aláàjì lọ afa lọ sísá lọ umu yẹn lọ kálukú wọn sọ̀rọ̀ ẹ dáadáa wọn ni ẹ mọ̀ pé ọlá ti bọ̀ tán dáadáa ànábì kọjá níbi jànásà kan àwọn aráàlú yẹn wọn ni olórí ibu lọ ànábì ni wájú àbátí ànábì ni ọ̀dọ̀ ọ̀nà yẹn ànábì tún lọ síwájú ó tún rí jànásà míì the same day wọ́n ní ha olóríire lọ èèyàn ńlá ẹ̀mọ́ tí máa ń sokùn ẹbí tí máa ń ṣe dáadáa ládùúgbò anabi ni wájà bàtí ọdọ ọ̀ràn yàn umar katọ́bù wà lè bá anabi pẹ̀tọ́ ó ní wájà bàtí lẹ́ẹ̀kan ó ti ní wájà bàtí kí lọ́dọ̀ ọ̀ràn yàn anabi ni wàhádà àtìlẹ́yìntùmọ̀ alẹ́ yìí kàyìrà èyí tẹ̀ ń ròyìn rẹ̀ kọ́ da yẹn wájà bàtí láwùlì janna alijanna dọ̀ọ̀ràn yàn kọ́wọ́ wàhádà àtìlẹ́yìntùmọ̀ alẹ́ yìí sara èyí tẹ̀ ń ròyìn pé olórí burúkú wọ́n ní ọ̀hún sọ pé kí ni wọ́n sọ lẹ́yìn rẹ̀ nítorí ń ṣe lọ́wọ́ yìí náà wọ́n sọ ètò ìṣèlọ́wọ́ yìí náà wọ́n sọ nínú ẹbí nínú ara ládùúgbò ẹjẹ́ àlọ́ lè dá o tí wọ́n bá ròyìn dáadáa tí wọ́n pé ah ah èyàn dáadáa lọ ẹjẹ́ àwọn bá dunnú pé ó ń tọ̀ wọ́n láti bọ̀ tán dáadáa níparí al-mawtu fi sabili difa kéèyàn máa jà látara pé wọ́n fẹ́ gba owó yàn àwọn èèyàn fẹ́ wọlé wọ́n fẹ́ gba owó rẹ àbí wọ́n da ọlọ́dà wọ́n fẹ́ gbowó ọjà wọ́n náà wá jà raburabu ọ̀sá gbìyànjú anabi ni rida maluhu bigeri hak ẹni tí wọ́n bá jẹ́ owó rẹ gbà tí wọn ò sì lẹ́tọ̀ọ́ kan gbowó yẹn lọ́wọ́ ẹ̀ fàkọ́tàlà òun náà wá ń jíjà dùn bí ó ṣe ní gbowó yẹn fún wọn fàkútìlà ni wọ́n bá pa anabi nífa wá ṣahidi wọ́n láti bọ̀tá dáadáa ṣahidi lòun náà ó kúkú ṣahidi wọ́n wá bẹ̀rẹ̀ wọn bá nínú àánú rẹ̀ bí mannihi wa karami wa asma'i wa sifati an yukrimani wa iyyakum bi husnil khatima wa yub'ida anna su'al khatima innahu ala dhalika qadir kọ́lọ́ mọ́sá jẹ́ aláti dáadáa kọ́lọ́ jẹ́ adire kọ́lọ́ jẹ́ rúre kọ́lọ́ jẹ́ asọ̀rẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام